wa rahmatullahi wa barakatuh ní ìbámu pẹ̀lú àlàyé wa tí a ń ṣe lọ ní tó ní ṣe pẹ̀lú sírátù nàbí sallallahu alaihi wasallam ọ̀nà ni ìtàn ìgbésí ayé nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí a ti bára wa sàdéhùn ní tí a ṣe gbẹ̀yìn wípé a sọ̀rọ̀ nípa àwọn ọmọ nàbí sallallahu alaihi wasallam a sọ fún wa pé àwọn ọmọkùnrin kò sọ̀rọ̀ púpọ̀ lórí wọn nítorí pé àwọn ọmọkùnrin anabi sallallahu alayhi wa sallam ó dàgbà débi pé wọ́n gbéyàwó débi pé wọ́n bímọ tàbí wọ́n máa ń sọ nípa àrọ́mọdọ́mọ wọn so ibi tí a ti rí àwọn tí wọ́n bímọ tá a máa rí àrọ́mọdọ́mọ lẹ́yìn wọn àbí àwọn tí wọ́n ti gbéyàwó náà tí wọ́n bímọ wà láàrin àwọn obìnrin náà ni so látara délé yìí ẹni tí a sọ̀rọ̀ nípa lónìí òun náà ni ẹn tó jẹ́ àgbà ọmọ ànábì sallallahu alayhi wa sallam òun náà ló dàgbà nínú àwọn obìnrin ọmọ ànábì sallallahu alayhi wa sallam òun náà ni zainabu bintu rasulillahi sallallahu alayhi wa sallam òun náà ni zainab ọmọ ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ pé khadija khadija bintu khuwailid radiyallahu anha òun náà ló bí fún ànábì sallallahu alayhi wa sallam àfáà wa alimami zahabi rahimahullah nínú tírà sẹ́rọ alamin nubala nígbà tí wọ́n sọ̀rọ̀ zainabu yìí wọ́n ní zainabu bintu rasulillahi sallallahu alayhi wa sallam wa akbaru akhwatiha min almuhajirati sayyidat pé zainabu ọmọ anabi òun náà ni ó dàgbà jù nínú àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin nínú àwọn anabi sallallahu alayhi wa sallam ó sì wà nínú àwọn aṣíwájú obìnrin tó jẹ́ pé wọ́n ṣe hijira láti ìlú maka lọ sí ìlú madina zainab yìí wọ́n ti bí síwájú hijira gẹ́gẹ́ bá ti sọ sẹ́yìn pé àgbà nínú àwọn anabi sallallahu alayhi wa sallam lóbìnrin kọ́dà kìí ṣe pé wọ́n ti bí síwájú hijira nìkan zainab yìí ó jẹ́ ẹni tó ti wà nílé ọkọ síwájú kí wọ́n tó ṣe hijira síwájú kí islam tó kánábí tó di òjíṣẹ́ ló ti wà ní ilé ọkọ zainab yìí ọkọ tí ó fẹ́ òun náà ni à ń pè orúkọ rẹ̀ ní Abul Aasi Abul Aasi yìí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n màmá Khadija bintu Khuwailid lóbìnrin òun náà ni ibnu khalati Khadija bintu Khuwailid radiyallahu anha yàni ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n màmá rẹ̀ lóbìnrin Zainab yìí ó bí ọmọ fún abúl'as nínú ọmọ tó bí fún abúl'as òun náà ni umama zainab yìí òun wọ́n pè ní umama umama yìí ó wà ní àwọn ọmọ tí ó sábà lọ́dẹ̀dẹ̀ anábì sallallahu alaihi wasallam tí anábì sallallahu alaihi wasallam ó fẹ́ràn àwọn púpọ̀ kọ́dà ń bẹ nínú hadithu tó wà nínú sahih bukhari tó wà nínú sahih muslim náà àtàwọn tíra míì ìpè kánà رسول الله صلى الله عليه وسلم يصلي النبي صلى الله عليه وسلم أما كيرون كان بيبا وان كيرون يو أجبي زين أمامة بنت زينب أم مالي النبي وأجبي لو النبي وأجبي لو نبات ما كيرون لو tó bá dìgbà tánàbí ń gbìyànjú láti lọ rùkú ànábí tó lọ rùkú ànábí ó gbé kalẹ̀ yóò lọ sùjú tánàbí tó wá fẹ́ dìde yóò tún wá gbé Zainab yìí yóò gbé Umama yìí yóò tún gbé padà so eléyìí nínú súnà kan náà ni tí a tún rí kọ́ látara nabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ abiyama ọmọ ma sunkún yóò pọ̀mọ́ ti kan ìrìkọ́ òun kírun lọ́wọ́ kó má dààmú so ẹ̀sìn islam ò le tó bá ẹ̀sìn islam ò sì kọ́ wa lọ́dájú ẹ̀sìn islam fẹ́ ká ní àánú sí àwọn ọmọ kéékèèké ká ní àánú sí gbogbo mùsùlùmí lápapọ̀ téèyàn bá ń gbọ́mọ lọ́wọ́ tó wọn bá ń sunkún téèyàn wà lérí ẹ̀hún ìwọ̀n ní kéèyàn mọ́ gbọ́mọ tó bá gbé lọ́wọ́ tó bá ti kó fẹ́ lọ bí rògbò tó ní rí pé ó rí gbé lọ́wọ́ gbé kalẹ̀ tó wá ti fẹ́ dìde sókè èèyàn tún lè gbé padà anabi sallallahu alayhi hadithu tó wà nínú sahih bukhari àti sahih muslim. zainab yìí gẹ́gẹ́ bá ti sọ ó ti ó ti wà nílé ọkọ síwájú kí síwájú hijira òun náà ni ó ti wà nílé ọkọ àmọ́gbà tí zainab yìí tí ó gba islam pẹ̀lú anabi sallallahu alayhi wa Hmm? Zainab yìí ó ti ṣe hijira pẹ̀lú ànábì síwájú kọ́kọ́ rẹ̀ kó tó rí pé yóò gba islam ọkọ rẹ̀ sì gba islam tóun ti gba islam tó ti tẹ̀lé bàbá rẹ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó gba islam pẹ̀lú ànábì ṣùgbà tó wá gba islam pẹ̀lú ànábì kò sí nǹkan kan tó kù fún tayọ pé kó ṣe hijira pẹ̀lú ànábì wa muhammad sallallahu alaihi wasallam kó ṣe hijira pẹ̀lú ànábì ó wá ṣe hijira lọ sí ìlú madina kí n tó gbàgbé nínú ọmọ umama tá à ń sọ yìí umama yìí ó fẹ́ Ali Abi Talib radiyallahu an lẹ́yìn ìgbà tí Fatima kú tán ẹ̀wọ̀n kabáhùn umama yìí òun náà ni ẹni tó fẹ́ Ali lẹ́yìn ìgbà tí Fatima kú tán á rí pé anabi sallallahu alayhi wa sallam nígbà tí Fatima ń bẹ láyé tí anabi ń bẹ tí Fatima fẹ́ fẹ́ ọmọ Abu Abu anabi sallallahu alaihi wasallam kọ̀ fún ali wípé ọmọ ọ̀tá Allah subhanahu wa ta'ala àtọ ọmọ ọ̀rẹ́ rẹ̀ wọn ò ní papọ̀ sínú ilé kankan tó ti ali wá fi segin ní torí fílẹ̀ tí ò padà fẹ́ mọ́ àmàlẹ́gbà tí fatima kú tán radiyallahu anha fa ali radiyallahu anhu ó fẹ́ umama yìí so tàbá wo umama yìí nìsín a rí pé ó ọmọ ẹ̀gbọ́n fatima ni radiyallahu anha eléyìí náà súnà kan tún ni fún wa nítorí pé láwùjọ wa lónìí tá a bá ti wò pé fámìlì mi lélẹ́yìí a ọmọ lágbájá ọmọ ìyá ìyá ìyá kìíní kan ní ọmọ ìyá ìyá kìíní kan a sọ̀ra wa di èèwọ̀ fúnra wa ó níwọ̀n ba ibi tí sẹ̀rí àti sọ wá di èèwọ̀ fúnra wa kì í ṣe bí gbogbo ibi tí yẹn bá ti láà ti tán mára ẹni náà ní àsìgbọ̀rọ̀ fẹ́rẹ̀ ni a kọ ẹ̀kọ́ eléyìí lára Fatima àti Ali radiyallahu anhuma a rí pé Fatima ọmọ anabi ni Ali a ló jẹ́ anabi sallallahu alayhi wa sallam Ali ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò làwọn méjèèjì ẹbí náà ni wọ́n wọ́n sì fẹ́ra wọn tó báyìí kó bá léèwọ̀ ni tí ò bá sí tí ò bá lẹ́tọ̀ ni anabi sallallahu alayhi wa sallam kò ní sí bẹ́ẹ̀ so eléyìí ẹ̀kọ́ náà ló jẹ́ fún wa pé inú súnà anabi ni ó wà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú ọmọ tí Zainab tún bí òun náà ni Ali Ali ibn Abil As ó tún bí ọmọ tí jẹ́ Ali ọmọ Abil As tó bí Abil As náà ló bí ọmọ yìí náà fún so a jẹ́ pé ọmọ méjì òun náà ni Zainab yìí òun náà ni ó bí àwọn ọmọ méjèèjì yìí ó sì bí wọn fún Abul As tó jẹ́ pé Abul As yìí nígbàtí lẹ́yìn ìgbàtí Zainab gba ìsìláàmù tán tó ṣe hijira pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn lẹ́yìn ìtàmì fi yé wa ipe lẹ́yìn ọdún mẹ́fà lẹ́yìn ọdún mẹ́fà gbáko òun náà ni òun náà padà wá gba ìsìláàmù tí Abul As padà wá gba ìsìláàmù àpé anabi sallallahu alayhi wa sallam padà wá dá ìyàwó rẹ̀ padà fún un ìwáyà mi sọ fún wa pé ó tún san sàdáàkì mi ìwáyà mi sọ fún wa pé kò san sàdáàkì mi pé pẹ̀lú orí ìpìlẹ̀ ibi tí anabi sallallahu nìkan àkọ́kọ́ tí anabi sallallahu alayhi wa tó ti fi fún lórí rẹ̀ náà ni anabi sallallahu alayhi wa òun náà ni anabi dá padà sí so èyí yòówù tó bá jẹ́ nínú méjèèjì ó sá ìtàn fi yé wa ó sì fi rinlẹ̀ fún wa ìpè Zainab yìí òun àtọkọ rẹ̀ Abul As wọn padà padà wọ́n padà di tọkọláyà lẹ́yìn bíi ọdún mẹ́fà nígbà tí wọ́n ti yapa ara wọn so láàrin yìí ẹ̀kọ́ mi tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa ìpè nígbà tí ọkọ àtìyàwó tí wọ́n bá jọ wà nínú kófóró tí wọ́n wà nínú kẹfẹ́rí tó wá di pé ìkànnú àwọn méjèèjì ó gba Islam wọn ò ní jẹ́ lọ́kọláyà mọ́ nítorí pé kẹfẹ́rí kò ní wá pẹ̀lú mùsùlùmí kẹfẹ́rí lọ́kùnrin kò wá ní gbé mùsùlùmí sábẹ́ wá lóun fi ń ṣe ìyàwó so eléyìí òun náà ni tí ó ṣẹlẹ̀ àwa rí pé lẹ́yìn ìgbà náà ti gba ìsìláàmù tán kò sí ní tó kù dáadáa pé kí anabi sallallahu alayhi wa anabi ó ó dá a padà sí ọ̀dọ̀ rẹ̀ kẹ́ẹ̀ bá ti mọ̀ síwájú tá a ṣàlàyé fúnra wa pé gbogbo àwọn anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn pátápátá ni anabi sallallahu alayhi wa sallam kojú gan ni bí wọ́n ti gbé wọn sí kòtò báyìí gbogbo wọn ni wọ́n kú ní ìgbà ayé anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn ní anabi sallallahu alayhi wa sallam lórí ní ọmọgbà tó kálukú wọn tó kú àyàfi fatima nìkan radiyallahu anha òun nìkan ló ṣẹ́kù lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé lẹ́yìn ìgbà díẹ̀ tánàbí lọ́tàn òun náà lòun náà tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam zainab bintu rasulillah sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó sì ó sọ nínú tíra náà pé tòun fi àti awọlé san ti sàmán lẹ́yìn ọdún kẹjọ tí wọ́n ṣe hijira ọdún kẹjọ lẹ́yìn hijira òun náà ni Zainab yìí ọmọ anabi sallallahu alayhi wa sallam wa radiyallahu anha náà ni ó kú nígbà tí Zainab kú ẹ̀rí pé gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣe láyà anabi sallallahu alayhi wa sallam wallahi ẹ̀kọ́ ńláńlá òun láà máa kọ́ látara àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ nígbà ayé anabi sallallahu alayhi wa sallam a máa mú ẹ̀kọ́ bẹ́ẹ̀ a máa rí àwọn àǹfààní ńláńlá níbẹ̀ nínú ẹ̀kọ́ táàrí kọ́ òun náà ni pé nígbà tí Zainab kú gẹ́gẹ́ sí wà nínú hadith tó wà nínú Sahih Bukhari tó wà nínú Sahih Muslim anabi sallallahu alayhi wa sallam Ummu Atiyya hadith yìí wá qalat lamma matat Zainab bintu rasulillahi sallallahu alayhi ó nígbà tí Zainab ọmọ anabi sallallahu alayhi wa sallam gbà tó kú qal anabi wa sọ pé ẹ̀rùsílnáha wítìrọ̀ anabi ni ẹwẹ́ tẹ́ ẹ bá wẹ̀ ẹwẹ́ ní wítìrù ni ẹ má wẹ̀ lẹ́ẹ̀mejì ẹ má wẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹ má wẹ̀ lẹ́ẹ̀mẹfà ẹ jẹ́ kó lè kan tí ò ní ṣe pín sí méjì ní ọ̀nà àgbà tí ẹ gbà wẹ̀ anabi wa tún sọ fún wa pé tó ń gbà lérò pẹ̀lú wítìrù ni pé àtàlàzán aw anabi sallallahu alaihi wasallam wá ní waj'al fil akhirati kafuran aw shay'an min kafur anabi wá ní tó bá wá di tẹ́ bá fi wẹ̀ gbẹ̀yìn tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó ẹgbẹ́ ẹ̀mẹta rẹ fẹ́ wẹ̀ àbí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀ka àrùn tó bá jẹ́ ẹ̀ka ẹ̀mẹ àrùn rẹ fẹ́ wẹ̀ anabi ní kẹ́ẹ̀ sí kínni kẹ́ẹ̀ fi káfóòrù síbẹ̀ ẹ̀ fi kàfóòrù ẹ̀ fi káfóòrù síbẹ̀ aw shay'an min kàfóòrù àbí nǹkan tó dàbí tó bá tán sí látara kàfóòrù táwọn pè ní káńfọ̀ torípé eléyìí àì máa jẹ́ kí ara ì máa jẹ́ kí ìdọ̀tí kó tètè dá lára kò sì ní jẹ́ kí òórùn kó tètè máa jáde lára. ànábì wa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ànábì wa ní fàyídà gazaltunaha fàálìmni fàálìmnani ànábì ní tẹ́ bá ti wá wẹ̀ tán tẹ́ bá ti pẹ́ wẹ̀ tán yẹnyẹn fàálìmnani ẹ jẹ́ kí ni ẹ jẹ́ mà so ibùmí wa ànábì ní fàálìmni ànábì ní ẹ kí n ṣe lára ìpè ẹ ti wẹ̀ tán so tẹ́bá ti wá wẹ̀ tán ẹ jẹ́ kí n mà wà ní falamma ghasalnaha nígbà tí wọ́n wá wẹ̀ Zainab bint rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tán wẹ̀ tán Ummu Atiyya sọ fún wa pé a'tana hitwahu faqal ash'irnaha oníbi anabi sallallahu alayhi wa sallam kò sì mú aṣọ rẹ̀ ìzáàrù rẹ̀ aṣọ tí yẹn máa rú sísàlẹ̀ báyìí anabi wa lọ wa mú jáde nulẹ̀ anabi wa ní ash'irnaha iyyah ànábì ní eléyìí ni ẹ kọ́kọ́ wọ̀ fún òun ni fi bò la òun ni kan ara rẹ̀ so náà ni lárúbá máa ń pè ní ṣe àárọ̀ aṣọ tí ó bá kọ́kọ́ kan ara bóyá bí singlet fún ni ó wọ̀ tẹ́lẹ̀ àwọ̀ tẹ́lẹ̀ so ànábì sọ pé àṣẹ ìlànà ìyá pé ẹ fi yíwùn ni ẹ kọ́kọ́ fi ṣe kíni kẹ kọ́kọ́ fi tẹ́lẹ̀ ara rẹ̀ síwájú kẹ tó wá máa da aṣọ mi bò so eléyìí ẹ̀kọ́ kan wà níbẹ̀ tó tó yẹ ká yọ fúnra wá bíi nínú àwọn ẹ̀sà tí Allah subhanahu wa ta'ala ṣe fún ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé kí ni pé àwọn àfáwà nábì àwọn orípa nábì sallallahu alaihi wasallam bóyá tọ́ rẹ̀ ni àbí omi àlùwàlá rẹ̀ àbí aṣọ rẹ̀ àbí irun rẹ̀ àbí òkúrò àwọn kaba yẹn Allah subhanahu wa ta'ala ó ṣe ó fi àlùbáríkà síbẹ̀ ó ṣe ní sábàbù àlùbáríkà tó jẹ́ pé àfi àwọn sàhábà tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n bá tánàbí bá ń sàlọ̀ lálọ́wọ́ àwọn sàhábà àwọn ah, a máa tira wọn ni wọn a máa fẹ́ tira wọn lẹ pé a ah, èmi ní kọ́kọ́ débẹ̀ èmi ní kọ́kọ́ débẹ̀ láti bá a gba omi àlọ́ àlá nàbí sallallahu alayhi wa sallam láti lè bá a fi para láti pé kàn fi rí àbáríkà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sórí eléyìí náà òun náà ni tahnik tí anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe fọ́ọ̀mà pé ọmọ tó máa lọ́wọ́ lọ́wọ́ tó máa gbọ́ bá anabi sallallahu alayhi wa sallam anabi yóò jẹ dàbídù lẹ́nu yóò wá fi yóò ṣe pẹ́tẹ́pẹ́tẹ́ yóò fi sọmọ lẹ́nu eléyìí alibarika ń bẹ́ẹ̀ so eléyìí alibarika yóò alibarika yìí ẹ̀sà anabi sallallahu alayhi wa sallam min khususiyyati rasul sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ẹnìkan kan ò bá anabi pín bẹ́ẹ̀ abubakar ò bá pín bẹ́ẹ̀ umar ò bá pín bẹ́ẹ̀ àwọn tó ń jágbà náà usman ali àti gbogbo àwọn tó tún jẹ́ àwọn sòhábà tó kù kò sẹ́ni kankan tá a lè wò pé a ah, ètò ẹnu rẹ̀ yóò máa wá jẹ́ àlùbáríkà fún wa àbí kankan tá a lè wò pé bóyá oògùn ara rẹ̀ yóò máa jẹ́ àlùbáríkà fún wa àbẹ́ni kankan tá rò pé bóyá irun eré ẹ̀ yóò máa jẹ́ àlùbáríkà fún wa òwò ìdá àyín láwùjọ wa lónìí àwùjọ àwọn pálapàla tẹ́ ẹ máa bá lọ́wọ́ àwọn oníṣúfí lóríṣiríṣi tí ṣé omi ó sàrọ̀ láti wọn tẹ́ ó gbà pálapàla yẹn yẹn ni tó jẹ́ pé ó lòdì sínú ànábì sallallahu alaihi wasallam ẹ wá rí pé ànábì sallallahu alaihi wasallam ó wá ní aṣọ yìí aṣọ òun anabi eh, ni òun ni ẹ kọ́kọ́ wọ̀ fún so aṣọ tí anabi sallallahu alayhi wa sallam tó ní kí wọ́n wọ̀ fún yìí tó ní kí wọ́n fi kọ́kọ́ bò lára yìí nítorí àlùbáríkà tí ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam tó ti kan ara sọ yìí wọn anabi bi nìkan ṣe eléyìí kò wá sí lára ẹni kankan ẹ̀ eh, ká máa rí wòlíì kan lónìí bóyá ọmọ rẹ̀ wá kú ni àbẹ́nìkan kú tó fẹ́ràn ni tó wá ní ọ̀yà ẹ̀lẹ́ mú agbádá mi wá agbádá ilẹ̀ kọ̀kọ́ fi ṣe tó bá jẹ́ pé ó bá lóun ní láníyàn pé agbádá tẹ́ bá fi ṣe yìí o yóò ní àǹfààní kankan tí ó ṣe fún un àbí yóò dáàbò bo ìyà yóò dáàbò ìyà kankan bo àdéhùkàn tí yóò dáa burúkú lónìí àdéhùkàn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ní gan ó lè kó yàjẹ́ níwájú Allah subhanahu wa ta'ala ni nítorí pé kíni nítorí pé tó jẹ́ ẹ̀sà fún ànábì sallallahu alaihi wasallam ó ti sọ di bígbà tóun náà ní ìpín nínú ẹ̀sà ó ti gbéra ìsìnkú ànábì sallallahu alaihi wasallam tó eléyìí ó pọ̀ dáadáa tí a máa lọ́dọ̀ àwọn sófin ẹlòmíín ó lè fẹ́ yóò fẹ́ yàwó mẹ́rin lọ yóò wá máa sọ fún wa pé ṣebí ànábì sallallahu alaihi wasallam ṣebí òun náà fẹ́ yàwó tó tayọ mẹ́rin ẹlòmí àwọn nǹkan eríṣiríṣi tí Allah subhanahu wa ta'ala tó dásà lẹ́sà fún ànábì òun náà mọ̀ gbéra rẹ̀ sípò rẹ̀ so gbúrò àwọn so ibi táà sí lọ ni pé Zainab ọmọ ànábì sallallahu alaihi wasallam yìí ó kú ní ọdún kẹjọ lẹ́yìn hijira tá ànábì sallallahu alaihi sí ìlú Madina tó gbà tó wá kú bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe wẹ́ ní àbẹ́n so eléyìí ní sí báyìí ń fi ń tọ́ka fún wa ipe ẹni tí máa ń jẹ́ mùsùlùmí òdodo ẹni tó bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tí mọ́ni ẹ̀ bá nílẹ̀ dáadáa yìí wọ́n túmọ̀ pé kò ní máa rádàwó kọ́dà anábì sallallahu alaihi wasallam gbàtàn bẹ́ẹ̀ lọ anábì pé àwọn wọlé àdánwò wọn máa pọ̀ jù àwọn onímọ̀ rádàwó jù anábì ní al-anbiya thumma al-amthal àwọn tí ó máa rádàwó lọ́tọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala jù àwọn náà ni àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ yàní àwọn tó bá tún pé wọ́n fẹ́ káwọn náà kí mọ́ ní àwọn náà tó ń ga káwọn ọmọ ìlú ìlànà àwọn ànábì ìlànà àwọn òjíṣẹ́ àwọn náà làwọn sàhábà àwọn náà làwọn tí wọ́n tún tẹ̀lé wọn àwọn náà làdáwọn ó tún máa gbà tó tàbá gbogbo àdáwò tí ń bá ànábì nísìn àárí tàbá wo àwọn sàhábà náà àmọ́ ni ǹjẹ́ àwa tí àdáwò bá ti wá ń bá lónìí tí túmọ̀ bí imani yẹn bá ṣe bó bá ṣe lágbára tó ni tó bá rí pé imani yẹn lágbára gan àdéhùn ńlá náà ni ó gbé fún yàn tó bá rí pé imani yẹn bá lé àdéhùn kéèké náà ni wọ́n fi da yàn wò so eléyìí ní sinú àdéhùn tí Allah subhanahu wa ta'ala tó fi dá ànábì wò ni ó ní kí ọmọ ànábì sallallahu alayhi wa sallam Zainab Zainab bint Rasulillahi sallallahu alaihi wasallam kókó lójú ànábì sallallahu alaihi wasallam insha Allah tó bá dìgbà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ọmọ a sọ nípa umama yìí inú ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam náà wà àmọ́ nísìnyí à ń sọ nípa ọmọ anabi lọ́wọ́ ní obìnrin ìtàtù ń fi lé fúnra wa nínú àwọn anabi lóbìnrin òun náà ni Ruqayyatu bintu rasulillahi sallallahu alayhi wa òun náà ni Ruqayya ọmọ anabi sallallahu alayhi wa sallam yìí ọmọ Khadija náà ló bí òun náà ni ẹni tó tẹ̀lé Zainab ní obìnrin Ruqayya yìí lójú anabi sallallahu alayhi wa òun náà ni arákùnrin kan tá à ń pè ní Utbatu Utbatu ibn Abi Lahab Utba ọmọ Abu Lahabi òun náà ni ọkọ rẹ̀ Abu Lahabi tí Allah subhanahu wa ta'ala sẹ́mílé inú suratul Masad tabbat yada Abi Lahab wa tabb ọmọ Abu Lahabi tí ń jẹ́ Utba yìí òun náà ni ẹni tí ó kọ́kọ́ fẹ́ ọ̀kọ́yà yìí qabla nubuwa síwájú kí anabi sallallahu alayhi wa sallam síwájú kí anabi tó di òjíṣẹ́ òun náà ni wọ́n ti jọ fẹ́ra wọn so àmọ́ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí anabi di òjíṣẹ́ tán àti ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ láàrin anabi sallallahu alayhi wa sallam àti Abu Lahab tó sì pèlè anabi àyà wa sọ̀kalẹ̀ nínú alukur'an sura kan ó sọ̀kalẹ̀ nínú alukur'an ó sọ̀kalẹ̀ lórí Abu Lahab látara pé kíni látara pé ó sì pèlè anabi sallallahu alayhi wa sallam sura tó sọ̀kalẹ̀ yìí ti gbaná mọ́ tí kò tí ó tí ó tí ó pamọ́ sí òǹkàlùkù wa sura tó sọ̀kalẹ̀ yìí òun náà ní tábàtì ẹ̀dá àbílá ní wọ́tá látara sura tó sọ̀kalẹ̀ yìí nígbà tí sura yìí sọ̀kalẹ̀ Abu Lahabi oníkìló ṣubú tẹ̀wọ̀n ìpè òun tí ó di ti ti àyà yìí ó di sura yìí sọ̀kalẹ̀ lérí látara bàbá ọmọ tí ọmọ òun fẹ́ sílé àwọn ọmọ àwọn olè kó máa jẹ́ ọmọ lára o qala abu kó sì pé Abu Jahal Abu Lahab kó sì kí ló sọ fún un ó ní ra'asi min ra'asika haram in lam tutalliq binta so ó wá sọ fún un pé tó o bá fi lè kọ ìyàwó rẹ tó o bá fi lè kọ́ lẹ̀ kó o kọ́ lẹ̀ lónìí so kò sí nǹkan kan tí ó jọ pa àwọn papọ̀ mọ́ so lárúbáwá máa ń ṣe bẹ́ẹ̀ pé tọ́ tán láàrin mi àti ẹnu àwọn àmọ́ sọ bẹ́ẹ̀ pé tí o bá ti tó o bá fi lè lè kọ́ ọmọ yìí lẹ̀ o kò sì báyìí pa ní kankan sí papọ̀ mọ́nù so látara àdé eléyìí fàfàrọ̀ kọ́ ha qabla dukhul ó wá kọ Ruqayya alẹ́ síwájú kó tó di pé yóò wọlé tọ̀ Ruqayya so eléyìí òun náà ni bí ìyá ìkọrẹ ní sílẹ̀ bẹ́ẹ̀ òun náà ni bí tọ̀lá kò ṣe ṣẹlẹ̀ láàrin Utbah bun Abi Lahab àti Ruqayya síwájú kí Ruqayya tún wá tó ṣe gbéyàwó mi ìgbéyàwó mi tó ṣe pẹ̀lú òun àti talójọsìn yẹn bó o nìgbéyàwó wọn ṣe rí ìgbà mélòó ni wọ́n jọ lò pẹ̀lú ara wọn wọ́n bímọ fúnra wọn àbí wọn ò bímọ fúnra wọn eléyìí òun náà ni ibẹ̀ láti máa tẹ̀síwájú tó bá di ìjọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa àbí Allah subhanahu wa kó máa sá ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa gbogbo tí a bá kọ́ nínú súnà nàbí sallallahu alaihi wasallam síra rẹ̀ kó máa sá ṣe níwọ̀n هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك